إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الواني المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام الرب المقسط الجامع الغني المغني المعطي المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنعم المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين آمين أنكي أن olùgbọ́ ما يكون pé àdìpọ̀ jọ جمعة بركة جمعة allah ajẹ́ká ṣe ń pè é káàbọ̀ sórí ètò tí a kò ní alifitri dean lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní délé lórúkọ mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáyẹ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lógbómọ̀ṣọ́ ẹ má bínú pé ọlọ́wọ́ ajá díẹ̀ hmm, bọ́lọ̀ ń ṣe kádàrá ìlú ni a máa wáyé bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ má bínú sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ fi ṣíde òun náà ni ìbéèrè tó ní ṣe pẹ̀lú ẹ̀rọ POS tí ó ti di gbajúgbajà láwùjọ wa lónìí kí ni ìwòye Islam lórí ẹ̀ ṣé tá a bá ń lò gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé haram ni owó tí à ń rí bẹ́ẹ̀ ọ bọ́ sí ni àbí halal bákan náà báwo ìhàwó ni Islam kọ sí sùlátù tasbih. naam bismillah. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته dájúdájú ẹ̀sìn Islam وفي هوايك وتسجد بي ké bó ti ṣe jẹ́ pé ìwọ ni rìbá sísan àti gbígbà kódà bí èèyàn bá tiẹ̀ jẹ́rìí sí lásán èèwọ̀ ni lábẹ́ òfin ọlọ́run ọlọ́run bá ní yā ayyuhalladhīna āmanū ittaqullāha wa dharū mā baqiya mina ribā in kuntum mu'minīn ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyà Ọlọ́run ẹ sì pa nínú rìbá ipá tì tẹ̀yin bá jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹ̀ rìbá èèwọ̀ ni ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí mùsùlùmí pé kó jìnnà sí i النبي صلى الله عليه وسلم من حديث جابر بن عبد الله رضي الله عنهما التي إمام مسلم تقوى جاده وني لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سوا ẹni tó ṣe kó ń jẹ rìbá ọlọ́run láàánà rẹ̀ ẹni tó fún ọlọ́run láàánà rẹ̀ bákan náà ẹni tó ń ṣiṣẹ́ kíkọ́lẹ̀ ọlọ́run láàánà rẹ̀ èèyàn méjì tó jẹ́rìí sí ọlọ́run láàánà àwọn náà ó ti wá kópa gbogbo ẹ̀ tí wọ́n pàdé pé gbogbo wọn jọ dọ́gba kọ́lọ̀ yẹn lẹ́dàá kó sànù wa torí ẹ àwọn báǹkì tí wọ́n ń lónìí àwọn conventional banks a rí i pé ètò wọn wọn build ẹ lórí bí ètò owó ti ṣe wà láyé nítorí pé àwọn ìtàn gbé kalẹ̀ wọn ìṣe mùsùlùmí so àwọn ń sìn wò pé kò sọ́nà téèyàn lè gbà jèrè téèyàn bá dá báǹkì sílẹ̀ àfi bọ̀nà rìbá rìbá náà làwọn ń sọ pé ìwọ ni so tó bá dá pos náà sílẹ̀ under the same system so ní tí wọn náà run kò yàtọ̀ sí nǹkan tó ń run láwọn báǹkì torí ẹni tó bá sọ nípa báǹkì ọ̀sẹ̀ lórí tiẹ̀ náà lẹ́yìn ìjọ ìbò tó ṣe jẹ́ lẹ́yìn ìjọ ti mùsùlùmí tó fẹ́ bọ́lọ́n pàdé ní àlàáfíà tó sì fẹ́ ra àlùjánnà wọ̀ tó bá di jọ́gbìn ìdàkúyàm. wọ́n ní sọ̀látù tasbih ìhà wo ni àkọ́sí àwọn àdìsí wa àwọn àdìsí yẹn wọ́n pín sọ́nà méjì àwọn kan wọ́n sọ pé àwọn àdìsí tó wá nípa sọ̀látù tasbih yẹn wọ́n ní kò fẹsẹ̀ rinlẹ̀ rárá rárá gbàtí apá kejì nínú àwọn olùmọ̀sọ́pọ̀ fẹsẹ̀ rinlẹ̀ so èyí tí àwa wá sàlẹ̀ sà ni pé kò fẹsẹ̀ rinlẹ̀ so lábẹ́ báyìí àjẹpẹ́ sọ̀látù tasbih kò sí nínú nǹkan tí mùsùlùmí yẹ kó máa ṣe. Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ó sọ fún wa nínú Majmu' al ó ní sọ̀látù tasbih tẹ̀rí yẹn al-a'immatul arba'a mọ̀ nípa rẹ̀ so nítorí délé àti mọ̀ pé sọ̀látù tasbih ó tako usulus salah fi shari'ati al-islamiyyah ọ̀tà kòpìlẹ̀ bá ti ṣe máa ṣe sọ̀lá nínú ṣẹ̀ríà so ẹ̀rí pé tó jọ ọ̀pọ̀lọpọ̀ lójú nípa sọ̀lá ti tẹ̀síbí tí wọ́n fi hàn rí máa tán pa ọ̀pọ̀lọpọ̀ àwọn náfìlà tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó ń pàtì òun náà ní sísọ tán sọ níparí rẹ̀ pé rí pọ́n ń ṣe sọ̀lá tì í lójoojúmọ́ hmm. bọ́ọ̀ bá rí ṣe lójoojúmọ́ jọ́jọ́ sí ọ̀sẹ̀ hmm. bọ́ọ̀ bá rí ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ kọjọ́ sọ̀sù hmm. bọ́ọ̀ bá jọ́ sọ̀sù kọjọ́ dọọdún bọ́ọ̀ bá jọ́ dọọdún kọjọ́ ẹ̀kan nínú ìgbésí ayé rẹ̀. sọ gbogbo àwọn kan so náà ni máa jọ àwọn ẹni tá dáadáa lẹ̀ múmú láyà wọn ìní máa jọ wọn lójú tí wọ́n fi máa hùn rí má àwọn nǹkan tí ò dọ́gba ilé ìjẹ́bù sí jẹ. jazakumullahu khairan plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six òní nọ́mbà tí àwọn tó bá ń bẹ nílẹ̀ òkèèrè lè máa kó wọlé sí fi máa béèrè béèrè kan àbí kejì lórí ètò yìí bákan náà fáwọn tó ń bẹ lágbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé lọ́la ọjọ́ sátidé àbámẹ́ta wáàsí ìta gbangba eléyìí tí àmọ́ tó máa ń wáyé látẹ̀yìnwá síwájú kí covid nineteen kó tó dé yóò tún bẹ̀rẹ̀ sí ní máa wáyé padà báyìí adúpẹ́ fọlọ́n pé ó ti bá wa rẹrunra ó ti bá wa dẹkun coronavirus ńlẹ̀ kọ́lọ́n kọ́ bá wa kánlẹ̀ pátápátá porongodo húdáwọn abúṣọ wá síta gbangba tó máa wáyé ní oṣooṣù ni yóò tún wáyé lọ́la sátidé ní mọ́ṣáláṣí ńlá àpapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque ní dédé agogo mẹ́wàá àárọ̀ gírégé ẹni tí wọ́n dá alẹ́kọ̀ọ́ náà ni Sheikh Dr. sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center aishanu ajẹ́lógúnmọ̀ṣọ́ pẹ̀lú àkórí islam àti àìmọ̀kan islam àti àìmọ̀kan òun náà ni àkórí tí wọ́n bá wa sọ ọ̀rọ̀ lé lórí bákan náà ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí tó wa létí pé ìbéèrè tí wọ́n ṣe nípa ogún pínpín láìpẹ́ yìí sẹ́yìn ní nǹkan bí àsìkò díẹ̀ sẹ́yìn nípa pé ta ló mọ èsì ìbéèrè náà so àti wá rẹni tó gbà láti ṣákí so wọ́n ní kí n máa fi tó ẹni náà létí pé tó ẹni náà ẹ gbà ó insha allah rahman ẹ gbà barakallahu fi ah, ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ká máa mú àwọn ìpè lọ́lọ́kan òjọ̀kan èjì èjì ẹ lọ́rùn asalaamualeykum warahmatulahi wabarakatu. waaleykum salaam wa rahmatulahi wabarakatu. ìyá. ọmọ balùwẹ̀ olóko ládòkèrè ẹ̀yìn ògbómọ̀ṣọ́. àbúrò yóò gún ìbéèrè yìí. ìbéèrè mi ni àkọ́kọ́ ni pé wọ́n ṣàlàyé pé ìsìlámù tako democracy. ṣùgbọ́n àwọn arí kùdìẹ̀kùdìẹ̀ nínú democracy gbẹ́dẹ́ pílẹ̀tì dá wà lọ́jọ́ pé democracy là á sì ń ṣe. ẹlẹ́sìn ìsìlámù wa ń wá gbìyànjú àti ṣàtúnṣe ó ti kọ́ àwọn akópa nínú ẹgbẹ́ òṣèlú ọ̀nà wo ni wọ́n gbà ṣàtúnṣe yìí. ẹ ẹ ẹ̀yin náà ti dáhùn rẹ̀ yìí pé ó ní kùjẹkùjẹ kò nílò ká ẹsẹ̀ tó máa padà sẹ́yìn mà ẹ lọ́wọ́. ẹ̀yin o sàlámù aleykum ṣùgbọ́n. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín àti ìtẹ̀sí ń pè. ìyàmà ti dé ìkábèrè láti ìlú ìgbàgbọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni ní on the level tí mo béèrè ìbéèrè lẹ́ẹ̀kẹta tí mo gbọ́ òun ni pé ní ìgbà tí wọ́n fi Imam Malik nípa àṣìkè house Imam Malik fèjì pé wọ́n bí Imam Malik nípa kí ni. àṣìkè house àṣìkè house. sifran. sifran. naam naam. naam ìgbà tí wọ́n bí Imam Malik nípa àṣìkè house wọ́n fèjì wípé ní ìgbà tí. ṣé gbọ́ mi. mo ń gbọ́ yín à ń gbọ́ yín imam malik fèsì wípé ní ìbàdàn amúlétí ìgbọ́n àwa ni pé wọ́n fi dúkìá ọmọ òrukàn fi ṣọ́ abdullahi ibn abbas ó wá gba nínú dúkìá ọmọ òrukàn yìí àṣìbẹ̀rọ̀ yìí ó wá dáná sun àṣìbẹ̀rọ̀ yìí àádẹ́gbẹ̀ ni pé tí ní ìṣesí tó bá fi ẹsẹ̀ rìn rẹ̀ dé ọ̀dọ̀ abdullahi ibn abbas báwo láwọn oṣù yá ṣe gbà pẹ̀lú ẹni tó bá kú ó sì fi dúkìá lẹ̀ tó jẹ́ pé dúkìá yẹn haramu ni ọjà tí ó sílẹ̀ haramu ló pọ̀ nínú ọjà rẹ báwo láti ṣe irú ọjà yẹn sí ìbéèrè alákọ̀ọ́kọ́ nìyẹn. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun ní pé ní lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àwọn àfáà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa mátàlá kí obìnrin ó ṣiṣẹ́ àbí kí obìnrin kó má ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn tó bá sọ pé kí obìnrin kó ṣiṣẹ́ n ò kí mọ ìdí wa ń pé báyìí ni ànábì sọ báyìí ni alukurani sọ ṣé ẹ̀rí ń bẹ fún ìmáfi obìnrin ṣiṣẹ́ àbí ẹ̀rí ò sí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta òun ni pé jẹ́ rọrùn fún lájínà agbègbè kan kí wọ́n kí wọ́n ṣe ohun tó jẹ́ tó jẹ́ haram asilan kí wọ́n sọ di halal nítorí àwọn àǹfààní kan láti júwe hmm. kí àwọn mùsùlùmí àwọn mùsùlùmí Hello. Naam, ọ̀yà táwọn mùsùlùmí. Kí àwọn mùsùlùmí kí wọ́n máa jogún àwọn òbí wọn kò fà á lápè nítorí àwọn màsọ́ọ́lì nìkan lápè tó gẹ́gẹ́ bí European country tí àwọn ọmọ àwọn bàbá wọn sábà máa ń jẹ́ lọ́pọ̀lọpọ̀ kò fà kí a wá yí sáké wọn padà kí àwọn ọmọ yẹn ká lè máa jogún àwọn bàbá wọn. Ṣé a lè torí àwọn ìgbésẹ̀ kàbí ṣe kàbí yí sáké wọn padà? Alhamdulilayi, ìbéèrè alákọ̀ọ́kọ́ ni wọ́n bi Imam Malik léèrè nípa ṣètọ́rọ́njì ṣètọ́rọ́njì náà láàyò hmm. pé ẹnìkan kú wọ́n á fi dúkìá rẹ̀ dúkìá tí àwọn ọmọ jogún lọ́dọ̀ rẹ̀ wọ́n kó pamọ́ sọ́dọ̀ Ibn Abbas radiyallahu anhuma pé wọ́n á bá igba ayò nínú nǹkan tí onítàn kú tó fi sílẹ̀ Ibn Abbas wàá dáná sun ayò yẹn wọ́n á ní sí lábẹ́ bẹ́ẹ̀ náà tẹ́nìkan náà bá kú nísìnyí tó fi dúkìá sílẹ̀ àwa tá a wá wà nípò alámòjútó fún dúkìá yẹn tá a bá bá pé haramu làwọn dúkìá tó fi sílẹ̀ apá kan nù ọ́ bí kápò fi àìmọye tírélà tó kún fún kátàn àti ó fi sílẹ̀ lọ nígbà tó kù. so láti ṣe fẹ́ ṣe ṣé n dá a gbọ́ pé náà bá ti ṣe yẹn káwọn náà lè ṣe. àkọ́ ni pé lábẹ́ òfin ọlọ́run inna Allaha idha harrama shay'an harrama tọ́lọ́mùbá ti ti ṣe nǹkan kan léèwọ̀ owó rẹ̀ ní ìwọ̀ ni ó jẹ gbogbo ntọ́lọ́mùbá sì ti ṣe léèwọ̀ falaysa malan 'inda al-muslimin kò lè jówó lọ́dọ̀ àwọn mùsùlùmí torí rẹ̀ ẹlẹ́dẹ̀ ìṣòwò lọ́dọ̀ mùsùlùmí mùsùlùmí kan báwọn àti ń sin ẹlẹ́dẹ̀ wọn kàn ń bá sùkú ara rẹ̀ jẹ gbogbo owó yẹn kìí ṣòwò lábẹ́ òfin ọlọ́ ọtí kìí ṣòwò lọ́dọ̀ mùsùlùmí nítorí pọ́lọ́ ń sọtí léèwọ̀ ẹni tó dálé aṣẹ́wó lẹ̀ tó ṣe pé owó tẹ̀ ń pa ń bẹ̀ ni wọ́n fẹ́ẹ́ fi ṣe pẹpẹ ọlà ìpìlẹ̀ ọrọ̀ kọ mọ̀ pé kìí sọ owó ló ń kójọ o torí pọlọ wọn bá bá ti ṣe nǹkan kan léèwọ̀ owó yòówù tá a bá pa ń bẹ̀ ìwọ ni. bẹ́ẹ̀ ni tó bá gbẹ́ nìkan kú ní ìsìn ọtí ló fi sílẹ̀ fọmọ láti jogún àyàfi tó wọn bá jẹ́ mùsùlùmí táwọn tí ó ti jogún rẹ̀ ní ìbá mùsùlùmí ìní nǹkan lè jowó àmọ́ tó bá pé mùsùlùmí bá lò mùsùlùmí lẹni tó fi sílẹ̀ ní tó fi sílẹ̀ ò lè jowó á ń bọ̀sibọ̀sì pé wọ́n jogun rẹ̀ lọ́dọ̀ rẹ̀ hmm. á sọ pé kókò rí nǹkan kan filẹ̀ so ní tó filẹ̀ yẹn wọ́n wọ́n nà láti dànù gbogbo ọtí yẹn wọ́n á mú àwọn ago rẹ̀ wọ́n sí wọ́n da àwọn ọtí wọ́n jò dà sódò so tó bá pé gòn lè wúlò fún kàmí wọ́n fọ́nù torí kí wọ́n má lọ fọ́ owó ìgò lè jówó àmọ́ ní tán rọ sínú rẹ̀ haram ni. tó wọ́n ní iṣẹ́ àwọn obìnrin àwọn gbọ́ tí wọ́n máa ń sọ̀rọ̀ nípa pópin lè ṣiṣẹ́ obìnrin lè ṣiṣẹ́ wọn mẹ́rin wa àwọn tó sọ fún yín náà lẹ́ẹ̀bí léèrè ẹni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀mọ́ bí léèrè ìdèkẹ́ máa gbọ́rọ̀ fún ẹni tó sọ láwọn yóò fi wá láǹfààní àti máa sọ̀sọ̀kúsọ wíwèé kówì. Hmm. ìgbà tó bá ti mọ̀ yín pé mẹ́rin ẹ wá iná nìgbà yìí o ò ní lè máa fẹnu fọ́ǹbù kọ́ máa wéwèé kó ikọ́ máa fẹnu warọ́ fún. tó ń torí Islam kọ̀kọ́ dínà kọkùnrin lówó kò sì kọ́ fóbìnrin láti dówó tiẹ̀ ni. ṣùgbọ́n náà o ní ọgbà wa ẹlẹ́yìn ló ń bùkátà wádìí. àyẹ̀rí hmm. pé lọ́pọ̀lọpọ̀ àwọn àlú àwọn obìnrin ló máa ń nájà hmm. àwọn ọkùnrin máa ń sùn kálé. lọ sí àwọn orílẹ̀-èdè tẹ́ ẹ bá fi tọ ọjà láti bẹ̀rẹ̀ dópin ọjà wọn bá tóbi kó tóbi tó ẹ kìlómítà kan sí márùn hmm. one by five hmm. ẹ rí i pé ìdá kan nínú ọgọ́rùn-ún péré ló lè jọkùnrin nínú ọjà. so ìdá ìdá ọgọ́rùn-ún dín kan obìnrin ni gbogbo wọn jẹ kódà tó fi dórí aláàrù. so Eh, islam ọkọ pé kóbìnrin ọwọwọ ṣùgbọ́n ó lófin tó gbọ́dọ̀ tẹ̀lé Ọlọ́run sọ pé lirrijali nasibun mimma iktasabu walinnisa'i nasibun mimma iktasabna was'alullaha min fadlihi àwọn ọkùnrin wọ́n nípìn nínú tí wọ́n bá ṣiṣẹ́ tùjọ àwọn obìnrin náà nípìn nínú tí wọ́n bá ṣiṣẹ́ tùjọ kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ṣùgbọ́n òfin de bóbìnrin ó ṣe jáde lọ máa wówó èsì pé bàbá ti bẹ́ẹ̀ ta ìyá bẹ́ẹ̀ òde hmm. ìyá mi ní ìsìn ó ń bẹ ní Cameroon lẹ́nu ìgbà tí ilẹ̀ mọ́ báyìí hmm. wọ́n ti gba gbogbo mùngúnú kọjá boko haram kìíní kankan àwọn owó là ń wá ka bàbá ń sìn sùn falala kò tí ì sàṣùbà so ó lófin tó di. Hmm. wọ́n ní ṣé àwọn kan tó bá wọ́n bá àwọn kọ̀ọ̀kan tí wọ́n fara wọn kalẹ̀ bí olùsàlàyé ẹ̀sìn fáwọn èèyàn wọ́n lè pe nǹkan kan tó lọ́n pè léwọ̀ lẹ́tọ̀ọ́ nítorí gbígbà àtìlú àtàyè tá a wà ti gbà. bí àpèjúwe nísìnyí ọmọ gba Islam bàbá rẹ̀ sì jẹ́ kèfèrí pé lápèjúwe ń lo òyìnbó. ìgbà tí bàbá kèfèrí yìí wá kú fowó lẹ̀ tabua ọmọ kan iná ló sì ní ṣé àwọn olùmẹ̀sìn Islam lè sọ pé pẹ̀lú bí nǹkan ti ṣe rí yìí tó pé bàbá kèfèrí yìí fi adúrò owó yìí sílẹ̀ kò sí lẹ́lòmíì tó lè jogún rẹ̀ lọ́mọ tó ń ti ju ju ọmọ tó ń jẹ́ mùsùlùmí lọ sáálé pé kí mùsùlùmí ó jogún kèfèrí eléyìí tó ta àṣẹ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam káwa máa wá wá wá wí àyè sọ pé àwọn ah, ọlọ́ọ̀ ẹ bá gbá wọlé bẹ́ẹ̀ náà nítorí bí tá a wà àti bí gbogbo nǹkan ṣe rí àfẹ́ kówó yọ lọ bẹ́ẹ̀. sọ kò ṣe yí padà òfin ọlọ́run yóò ṣe yí padà á máa dẹ́sẹ̀ pé èèyàn fẹ́ wọ jahannama rọrùn. anabi sallallahu alaihi wasallam ó sọ nù hadith eléyìí tí máa muslim gbé jáde tí ò láàyè kankan. òní hmm. la yarithul muslimul káfir walal káfirul muslim mùsùlùmí ò ní jogún kèfèrí bẹ́ẹ̀ ni kèfèrí náà ò ní jogún mùsùlùmí. sọ eléyìí lòfin ọlọ́run. Hmm zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six. Lára rẹ̀ kàn. Aleykum salaam wa rahmatulah. Akọ́lájú. Náà. Wọ́n oúnjẹ sọ́kọ rẹ̀. Àmín. Orúkọ mi ṣe rí pàṣẹ àbùkálà náà tó towó dé Ògbómọ̀tán. Kí ni ìbéèrè yín? Ìbéèrè tí mo fẹ́ bèrè ni lórí pé owó POS. Báyá nísìnyí, mo fẹ́ gbowó kan pọ̀ pọ̀ bóyá bisikíìtì gbọ̀kadà lọ nínà bí àpò kan ìgbowó tí wọ́n yọ lórí mi kò ju jọ́ndẹ́ẹ̀dì náírà lọ ṣé mo lè lọ gbà ń bẹ àbí tẹ̀lé àmì ò gbà ń bẹ. <laughs> tí a bá wò dáadáa wọ́n ti dáhùn gbogbo ẹ̀ papọ̀ yìí pé n tí ọ̀tọ̀ ọ̀tọ̀ náà ni ọmọ jẹ́ ẹ lọ́hùn. Orúkọ mi ni Taofik Taofik Ọlábẹ́jì láti Ìṣèlú kí ni ìbéèrè yín. mi ni wípé mo fẹ́ béèrè lọ́wọ́ àṣẹ́yìn pé mm-hmm. tí mòjò bá ń rọ̀ kí ni ó lè mú yàn àyà tó lè mú yàn da ẹ̀nu tí ó tí ó jìnà sí àwọn tí lè mú yàn ìyànà tó lè mú èèyàn so wọ́n papọ̀ ìjọba wà nìyẹn ìjọba sì rí rí pé ìjẹ́ ó dáa fún mùsùlùmí tó tọkùnrin láti rí ju wíwájú nǹkan ju fourteen weeks àwọn fíìmù tó máa fi ń pa irun orí yẹn ṣé ó tọ́ fún ọkùnrin mùsùlùmí láti máa lò ó ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni wípé ṣé ó tọ́ ṣé ó tọ̀nà tí mùsùlùmí ọkùnrin yóò tí ìyàlẹ́ kó àtọkùnrin kankan jọ máa gbẹ́jọ́ fẹ́ra wọn nísìnyí wa ń wá sí mọ irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ní ilé àwọn ọkùnrin mo dẹ̀ sí mọ ọkùnrin náà ní ilé àwọn ìtọ́ ọkùnrin ṣé ó tọ́ fún ọkùnrin náà láti máa pe irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ ní ìyàwó rẹ̀ láìsí pé bóyá o ti sàn sádà sí orí rẹ̀ alhamdulilayi wọn ní kí ló lè mú nípa sọláàtì méjì pọ̀ ẹ nínú nǹkan tó lè mú nípa sọláàtì méjì pọ̀ wọn náà ní kọjá pa wà ní Àrafà lọ́jọ́ Àrafà sọláàtì dhuhr wal asr ànábì papọ̀ ó sì ṣe rákà méjì méjì àbí kó ti pa wà ní Muzdalifa ní Muzdalifa ànábì sallallahu alaihi wasallam ó pa sọláàtì magreb àti ìṣá pọ̀ ó sì ìṣá méjì ó sì magreb mẹ́ta rẹ̀ ìrìn àjò náà bẹ́ẹ̀ nù asbab eléyìí tí máa jẹ́ ká pa sọ̀láàtì méjì pọ̀ sọ̀láàtì bọ́hùr àti asur magrib àti ìṣá fún ìrìn àjò. bákan náà tó bá jẹ́ pé a bá wà nílé àti lórí ìrìn àjò òjò wa ń rọ̀ ṣùgbọ́n òjò yẹn yẹn jẹ́ òjò tó ṣe pé ẹ̀ ń rọ wá bí wọ̀ sí hmm. òjò tó ní agbára gidigidi hmm. so lọ́nà tó ṣe pé tá a bá fi lè fa àwọn èèyàn lẹ̀ tán bá jáde kó mọ́ṣáláṣí kò ní rọ̀ wọn lọ́rùn tójú yóò bá dá lákòókò sọ láti tọ́ tẹ̀lé léyìí bá fi dé wọn jáde wá sí mọ́ṣáláṣí torí rẹ̀ àmọ́ pa magrib àti ìṣá ìpọ̀ eléyìí lè tó pọ̀ nínú nǹkan tí àkọọ́lẹ̀ rẹ̀ wá lọ́dọ̀ àwọn sọ̀hábà wípé wọ́n máa ń tìtorí òjò pa sọ̀látàl magrib àti ìṣá ìpọ̀ ṣùgbọ́n sọ̀látàl bọ́hùrù àti asùr èyí tí ó wà lákọọ́lẹ̀ àwọn sọ̀hábà ìpapọ̀ nítorí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé hadith abdullahi bin abbas radiyallahu anhuma ọtọ sípò anabi pa sọ̀látò dọ́hùrọ̀ àti asiripo pọ̀ ati àti ìṣá ní ìlú medina láì sójò láì síbẹ̀rù kò sí òjò kò sí sógun so kò sí nǹkan kan anabi wá bí ànábì lérò ó nítorí kó so a sì àwọn sọ̀hábà máa ń pa àti àwọn tó ahmed bí imam shafi'i nínú rìwáyà kan wọ́n nítorí pé ìṣòro àti ìdààmú tó lè báyàn tẹ́jọ́ bá ń rọ magrib sí ìṣá irú rẹ̀ ò lè báyàn tí máa ń rọ láàrin sọ̀látò bọ́ọ̀rù àti sọ̀látò làásù. ó tilẹ̀ jẹ́ pé ìmáàmù Ṣàfi'í ó lá lè ti torí òjò yẹn kan náà ká tún pa bọ́ọ̀rù àti àṣírí pọ̀ ṣùgbọ́n ìtawà sàlẹ̀ sà ni pé a ní pa bọ́ọ̀rù àti àṣírí pọ̀ nítorí òjò àmọ́ àmọ́ pa magrib àti ìṣá ìpọ̀ nítorí òjò. kò jẹ́ òun wíníwíní kò sì ní jẹ́ kójò sùn nítorí pọ̀pọ̀lọpọ̀ tó tó bá ti sùn tó bá bolẹ̀ wọ́n máa ṣe jámù ni jámù kí lẹ́ ń ṣe tẹ́ bá ṣe báyìí magrib lásán lẹ́ ti ṣe o hmm. ẹ̀ ti ṣe ìṣá ẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ òjò sú ojú ìrọ̀ hmm. ìgbà míì òjò sì lè rọ̀ láìsùn ṣèyí tọ́jà ni pé òjò ń rọ̀ kìí sì sọ winiwini hmm. òjò tó ṣe pọ̀ ní agbára eléyìí jẹba wọ́n ní tí ọkùnrin tó bá wò pé òun fẹ́ máa fi irun pa orí kó máa fi irun pa irun orí òun ìpara òun fẹ́ máa fi pa irun orí òun èyí táwọn ọkùnrin máa fi pa orí. Hmm. kò sí tó burú bẹ́ẹ̀ tí ò bá jẹ́ pé àwọn kèfèrí àbáwọn ẹni tó fẹ́ takò lànà ànábì sallallahu alaihi wasallam ló máa ń ṣerú ẹ̀. Hmm. nítorí tó bá ti jẹ́ pé ìlànà kan ní tẹ́ gbà lọ́dọ̀ àwọn kèfèrí islam kọ̀ fún wa torí pé ànábì sallallahu alaihi wasallam ni man tashabbaha bi qawmin fa huwa minhum ẹnikẹ́ni tó bá ń wà àwòkọ́ṣe àwọn èèyàn kan tí ń ṣe bí wọn ọ́n kàkúrú wọn ni. bákan náà kò gbọ́dọ̀ jẹ́ pé ìṣesí yẹn wọ́n ta ko nǹkan tí yóò mú yín tí yóò mú wa sọ pé ẹ̀ ń ṣe súnà hmm. ẹni wa lọ ṣe irun rẹ lọ ṣe jẹ́rì àwọn náà ọkùnrin lọ páàmù kí ló ń jẹ́ báyìí hmm. tó bá le kìí ṣe yá bọ̀rọ̀bọ̀rọ̀ àmọ́ kí irun rẹ ó kó lè ṣe yá kìí ṣe pé yóò yí bọ́lọ̀ ti paki tàwọn India kò sí wàhálà ń bẹ. Ah, lẹ́yìn náà ọkùnrin ah, ibi kó lé kó lé là bọ́ ọmọkùnrin ẹni ìsìnbó láti róúnjẹ jẹ ńgbò láti rí ńgbò láti rí ibi tá a máa gbé sáà ń rí tó wù wá níbi tá a wà yìí táwọn tó bá jẹ́ pé à ń parun à ń pa gbogbo ẹ̀ lọ́rọ́ wá wá kàn. Umar radiyallahu anhu pápá àwọn ọkùnrin ó ní ikhshawshinu fa inna an-ni'mata la tadum ọkùnrin sára kó sáà ìdẹrẹ ìlọ bí òréré so torí ẹ ibi kólékólé là á bọ ọmọkùnrin ẹ mójútó oorun yín wá náà àdìsí kan eléyìí tí Abu Dawud gbé jáde anabi sallallahu alaihi wasallam ni gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní irun kó mójútó àmọ́ bí kẹ́mi lò para kó wá jẹ́ pé gírísì òróró tó wà ń bi irun yín ó tó dín ẹyin hmm. náà wọ́n ní obìnrin táwọn ò tí fẹ́ wọn ò sì tí ì mọ àwọn nílé wọn ambọ̀sibọ̀sì páwọn páwọn ti so igi. sòtáwọn lè máa pè é ìyàwó àwọn gbogbo yẹn náà lọ máa pè kọtọ bẹ nítorí pé òfin Ọlọ́run gbogbo bá ti yìí máa hàyàn lẹ́mìí rọrùn fẹ́mi láti gbà èyí rẹ wá ń pè ọ̀nà mọ̀ pọ̀ ń parọ́ ni òun sì ń sánà kíbàjẹ́ ọ̀sẹ̀lẹ̀ nítorí tó ń bá ti ń ní tí ò ọ yóò fẹ́ máa hùwà pé bẹ́ẹ̀ ló ń ọ so zina ọ̀sẹ̀lẹ̀ sàbùrọ̀ pé ọlá nígbà tó o bá so igi tán yóò di ìyàwó rẹ̀ lẹ́yìn náà àwòrán pẹ́ lórí ẹ̀sìn ṣé o ti róbìnrin ẹ̀ ó ti wọ̀ ọ́ kí lẹ̀ ń tún wá ń fà kí ló dé tẹ́ tètè fẹ́ra yín kẹ́ ẹ má jẹ́ kí ni ó sì yín darí. zero nine zero five one six four five four three eight plus two three five zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ ni yẹ jẹ́ pé. abẹ́ẹ̀dì ni sọ̀rọ̀ látàárọ̀ mi. láti àárọ̀ mi kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ Eh, béèrè mi ni pẹ̀lú bóyá òkúkú ń sinmi báyìí mm-hmm. ìyẹn na ní sẹ́dá pé kò sí ijọ́ kẹta bóyá à ń dáná kò sí ijọ́ kẹjọ kò sí mm-hmm. ìrújò mm-hmm. ṣé nírú àwọn ọmọ olóòkú bẹ́ẹ̀ tó wá padà pẹ́ bóyá ọlọ́run ràn wọ́n lọ́wọ́ kan orú òkú bẹ́ẹ̀ ìbéèrè mi kejì ibi ààyè láti sí mm. tó ga ṣe irú òun bẹ́ẹ̀ tẹ́yìn bá ń kí bẹ́ẹ̀ ṣé ìrùn yẹn lálàáfíà bí lálàáfíà bàbá tó wá sọ fún ìmáàmù bẹ́ẹ̀ kápẹ́ ìmáàmù yẹn ò gbà kí láti wú kíní yẹn kí yẹn kan tó jẹ mọ́. ìbéèrè mi kẹta ìdè ìrìnàjò wo lèèyàn lè rìn tí ìrùn yẹn fi lè wọ kọ́sùrì. ìbéèrè mi kẹrin. ẹ jẹ́ àdáàdúrà ṣẹ́gbọ́n tó bá dijọ́ mi. wọ́n ní tí òbí yẹn bá kú tó ṣe pé kò fààyè gba bídé àjọ kẹta ọjọ́ kẹjọ ogójì ọjọ́ ọlọ́run padà wá bo ọ̀kan nínú ọmọ tí ó kú ọmọ tí bàbá rẹ̀ kú láṣìírí tó lè padà wá dáná àjọ pé wọn ò lówó nìsín náà ni wọn ò ṣe bídé àbídé àyẹ̀nà bẹ́ẹ̀ nú ẹ̀jẹ̀ tiwọn náà kò síjọ́ tí bídé àdá ẹjẹ bó ti ṣe jẹ àmọ́ kẹ ṣe sàrà àfọkù kò sígbà tí wọn ṣe sàrà àfọkù àbùrọ wa ṣe sàrà ṣíṣe fọkù máa sórí pẹ ń dáná àbí masa ṣe masa lòkù máa jẹ ń lù tí so nísìnyí báyìí ẹ̀yàn wo nǹkan tó ta tó wù yín wọ́n hmm. fi tọrọ wọ́n ní kí ẹ fi ṣe sàrà fún bàbá yín hmm. ẹ fi ṣe sàrà fún bàbá yín ọkùnrin kan sọ fún àbí sọlọ́lá àbí sọlọ́lá ó ní kú kán ìyá mi lójú kò jẹ́ ó lè sọ àsọtẹ́lẹ̀. So, ìyẹn ni pé mò ń wòye tó bá láǹfààní àti sàsọtẹ́lẹ̀ ní kò bá pé kí n ṣe sàrà fún un ṣé yóò ṣe láǹfààní ní ìsìn tí mo bá ṣe sàrà fún ìrẹ ànábì sallallahu alaihi wasallam ànábì ní bẹ́ẹ̀ ni yóò ṣe láǹfààní. tó torí ẹ wá ṣe sàrà fóbi rẹ wọn ìdágbà sí gẹ́gẹ́ báyìí ṣe dágbà sádùn àfọkù. ẹlẹ́yìn náà ẹ lówó ní ìsìn wọn á túbọ̀ sí pé ẹ̀yìn ìjẹun ìjẹun <laughs> ṣebí kéèyàn má ní mórí kan àbí kì í ṣe bíi tàwọn tó yẹ kó wọn ọ̀dà kan mà ò hmm. bàbá àwọn màmá wọn ti kú tó gójì ọdún wọn tó wá lọ pàtẹ wọn tó lọ pàtẹ àjọyọ̀ hmm. wọn tó kọ tiwájú kó gbogbo àti kí ni wọn ṣe báyìí náà rí wọn náà wọn yẹ ẹgbẹ́ bàbá padà nù ah. ok wọn rí ìwé gbà pé ẹgbẹ́ yẹn ti jẹrà hmm. wọn fẹ́ wá yí sẹ́gbẹ́ mi tó bá yẹ pé ọtí gan lọ́lọ́run bá ní kí wọn máa mu nítorí kókò lè bá rọlà ẹ rí i pé ọtí tí wọn mú gan ọ̀pọ̀ jùlọ ẹ̀yin ni wọ́n ṣe ń dùn pé bàbá yín kú náà rí hmm. wọ́n á mutí tó ojú rẹ̀ wá rẹ̀ dòdò ó ṣe kòǹgbà bí ojú àṣetọ́ ni <laughs> wọ́n á ní kí lẹ̀ ń ṣe lónìí o tójú ẹ fi yọ báyìí ṣùgbọ́n à ń sẹ́yìn bàbá ni hmm. bàbá wò ẹ̀rọ ọmọ tí bàbá fi lẹ̀ hmm. ọmọ aláìlérò tó ló ń sẹ́yìn bàbá tó kú òun kó bá ń bàbá ìyẹn tó náà bá tó kú mùsùlùmí nù tó bá kú mùsùlùmí tẹ́lẹ̀ náà so bákan náà wọ́n ní tí àyè máàmù bá ga ju tàwọn lọ táwọn sì sọ fún lè máàmù tí ó gbà ó sì àbúrò má gbà má dé ṣe pẹ́ sìn yìí òun ló ní kì í sòun ló gbé kalẹ̀ hmm. so bẹ́ẹ̀ sì bá ṣe wá là máa tẹ̀lé hmm. táìmù kan bá ti pọ̀ láwùjọ irú agídí burúkú ni máa ṣẹlẹ̀ hmm. wọ́n sọ fún ọ pé n tó ń ṣe ọ̀dà ó tún wá lè pe ẹ mẹ́rìí wa ọ mọ kí òun sì ṣe lè má mu àbúrò sọ pé kọ́ mẹ́rìí wa ìgbàjò káàrí kan náà wọ́n ti yẹ kó o ti mọ kí ó dáadáa kún tó fi ọ ṣe lè má mu ọ̀pọ̀lọpọ̀ páàgùn ní ládùúgbò wọn fàtàn fi fi ṣe lè má mu sọ ìdí tí wọ́n fi máa sọ pé lọ mẹ́rìí wa lọ mẹ́rìí wa wọ́n mọ kí ó kankan sọ bá mọ kí ìwọ kọ́ lọ sọ pé kọ́ mẹ́rìí wa ìwọ lọ́ọ́ máa fẹ̀rí hàn wọ́n kí á lẹ̀ rí tiẹ̀ tó fi sọ pé kọ́ ga so nítorí ẹ̀ lábẹ́ òfin ẹni tó bá ń ṣe ń tọ́ta kò fin làá pé kọ́ mẹ́rìí wa kìí ṣẹni tó ń sọ pé padà sórí ibófin ti ṣe wá láàsọ pé kọ́ mẹ́rìí wá ìwọ tó sọ pé àìlè máàmù lè ga ju tàwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ lọ wọ́n ní kọ́ mẹ́rìí wá kọ́ gbẹ̀bùn irọ́ lásán ṣẹlẹ̀ hmm. ìjẹ́ bó ti ṣe jẹ́ tó bákan náà wọ́n ní ìrìn àjò wo làwọn lè láwọn fi ṣe kọ́sùrù àwọn àdìsí wa tó jẹ́ kí wọ́n ṣàlàyé kílò mélòó lé ní ọgọ́rin ìpè hmm. nìyẹn téèyàn ó rìn téèyàn ó fi láǹfààní àti ṣe kọ́sùrù. Mm ṣùgbọ́n gbogbo àwọn àdìsí yẹn ò fẹsẹ̀ rinlẹ̀ torí ẹ̀ la ṣe wá dúró lórí pé ẹni tí wọ́n bá máa pè nírìn àjò hmm. nínú àṣà àwọn èèyàn láwùjọ tí wọ́n bá wà tẹ́ ẹ bá ti rí irú ìrìn àjò yẹn hmm. so ìbẹ̀lẹ̀ ti máa ṣe kọ́sù. ẹnu gbogbo àsìkò pé téèyàn bá ń tilẹ̀ yìí ní Ògbómọ̀ṣọ́ bíi téèyàn bá ń lọ sí Ìbàdàn ẹnu wa kò pé ìrìn àjò ni ẹnu wa kò pé téèyàn bá ń ti Ògbómọ̀ṣọ́ lọ sí Èkó ìrìn àjò ni ambrose bọ́sì téèyàn bá ń tó Ògbómọ̀ṣọ́ lọ Kánò àbógunmọ̀sọ́ lọ́gọ́n bẹ̀ àìrìn àjò lélẹ́yìn yàtọ̀ sípò ńlọ ojú ọba fa bàbá ń lo oko àbẹ́ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ so eléyìí ìjà bó ṣe jẹ́. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí olùjábí náà nílẹ̀ nàìjíríà ti láwọn ilẹ̀ ibòmíì náà hello. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatulah. Ó kọ yín ìbéèrè yín pápápá. Orúkọ mi ni Ṣé Abdulrasaq Ofegun Eke Ibadurahman láti ọjà Gbógbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé àwọn obìnrin kan wà tọ́nà ń da tó jẹ́ pé wọn kì í ṣe àládà ní ibi ọlọ́tọ́nà ń da sí wọn lára. Gẹ́gẹ́ bí ète wọn àbí owó wọn ní wọ́n ti wọn. Kí lẹ fẹ́ mú jáde ń bẹ̀ gangan? Wọ́n á bí gẹ́gẹ́ bí èyí pé tó bá tó táàmù yẹn táwọn náà ń kírun wọn mọ wọn kírun àdúgbò ní kírun. alhamdulilayi ọlọ́run bẹ́ẹ̀ lè dá wa ńṣe ló ṣòfin pé tóbìnrin bá ń ṣe nǹkan oṣù kó jìnnà sí sọ̀lẹ́ tí nǹkan oṣù rẹ̀ bá ń jáde gbàgbẹ́ rẹ̀ bíi tí máa jáde fún gbogbo àwọn obìnrin tọ́jọ́ máa hà wà ṣùgbọ́n ìkànnà ló ti máa hàn ètè ló ti máa hàn ẹyinjú ló ti máa hàn ọlọ́run jẹ́ parí lálàáfíà yóò máa ṣe sọ láti lọ lọ́lọ́gbọ̀nra gàdán gbogbo gbà ni. Hmm. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé wáàsí ìta gbangba tí a pè ní hudan wabu ṣùrọ̀ yóò wáyé ní ọ̀la ọjọ́ sátọ̀dé ní aago mẹ́wàá gẹ́gẹ́ àkòrí náà ní islam àti àìmọ̀kan islam àti àìmọ̀kan inṣàlá lọ́jà gbóni ó ti wáyé lọ́la àṣẹ ìfowó náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ẹ̀ló sábà ní kọ́lá sọ́dọ̀. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ yín yìí ta ti ń pè. naam orúkọ mi ni taofik láti pè láti kọ́tọ̀. láti kọ́tọ̀ láti kọ́tọ̀ kí ni ìbéèrè yín. bẹ́ẹ̀ ìbéèrè mi mẹ́ta ni àkọ́kọ́ mi mo fẹ́ bèèrè nípa ọ̀rọ̀ ìjà tóbìnrin tíyàwó ọkọ rẹ̀ bá kú tọ́mọ ń ṣe tọ́ba tẹ̀lé mi pé ọkùnrin tọ́ta àdègbèkó àgbélọsọ sùkúrù wọn ó fìyà rẹ ó fìyàwó rẹ lẹ́nu oyè mm-hmm. ìyàwó ẹ̀ wá bímọ ọjọ́ karùn-ún ọjọ́ kẹrin ọkọ rẹ̀ kú sóbìnrin yẹn tí yóò ṣe oṣù mẹ́rin àtọjọ mẹ́wàá ní ẹbú ní ìdájọ́ ti. o ti bímọ kọkọ tó kú kó sọ ìkó sí. na ìkejì ìkejì ìbéèrè ìkejì hello ìbéèrè yín kejì o. ìbéèrè kejì. náà. ní iṣẹ́ á lè fi eight hours iṣẹ́ òkè bóyá iṣẹ́ kéèyàn wá ń ti yẹn o gbogbo ohun tí yẹn fẹ́ ṣe o nígbà gbogbo bóyá bí one hour láti yẹn iṣẹ́ kéèyàn fẹ́ ti parí ẹ̀. kéèyàn mm. wá bóyá èèyàn gbọ́dọ̀ lọ kéèyàn bá ń ka kùrán ẹni yẹn ló ní ládàá yẹn ni àbẹ́ńtó ní iṣẹ́ tó sanwó oṣù fún yẹn. fúnra ni mo gbọ́dọ̀ àjọ kan ní ojú kan. ẹ má ṣe yọnu ìbéèrè kẹta ìbéèrè kẹta pápápá. ìbéèrè kẹta mm-hmm. nípa ọ̀rọ̀ owó mm. ok a mú àwa nígbà yìí bóyá gọ́ọ̀mẹ̀ntì mẹ́rin ti tẹ̀ ó ní wà á náírà máa ń yọ àwọn sí ní one one ìyẹn àwọn tá a jọ ń ṣe àwọn máa ṣe ń wá àwọn òkèrè ìyẹn wọn tó kù ẹ wá ń mo bẹ tó bìbá ń ṣe ní ìbẹ̀rẹ̀ tí mo bá wá ń ṣe kí mo bá wá pè tẹ́lẹ̀ wá ń fò wá ń ṣe kí n bá fò wá pọ̀ sí i mi rí tí mo bá irú rẹ̀ yẹn aláàlè ni wà ara báwa ní pọ̀ lọ́sọ̀. alhamdulilayi obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ ń sáré àárẹ̀ yẹn ló bá kú ṣùgbọ́n obìnrin yẹn ó wà nù oyún lásìkò tọkọ ń sáré ìyàwó wa bímọ ìjọ kẹta rẹ̀ lọ́kọ ṣaláìsì wọn ní báwo lobìnrin yẹn ni wọn ti ṣe ṣe àrídà ti pọkọ kú yóò ṣe àrídà oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kàlẹ́ndà Islam nítorí pé tó bá jẹ́ pé ẹ̀yìn ìgbà tọ́kọ kú ló tó bímọ ni kò bá jẹ́ wákàtí kan kò bá jọjọ́ kan níbẹ̀ láàrin wọn àrídà rẹ̀ ti tànù so ọlọ́run ọba wa ṣàánú ó ní kó ti bímọ tiẹ̀ ṣáájú kó tó di wípé ọkọ kú oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ló ṣẹ́kù fún hmm. tí ó fi jókòó. wọ́n ní táwọn máa ń fi wákàtí mẹ́jọ ṣiṣẹ́ lójúmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ táwọn gbà hmm. ṣùgbọ́n gbogbo iṣẹ́ táwọn fẹ́ ṣe lóòjọ́ kò lè gba ju wákàtí kan àbọ̀ lọ hmm. so wákàtí mẹ́fà àbọ̀ yòókù táwọn máa ń kí alukurani lẹ́nu iṣẹ́ táwọn ń kí bun bàbá tó pa àwọn sẹ́nu iṣẹ́ ni àbáwọn làwọn ní ládàá rẹ̀ <laughs> so ẹ̀yin lẹni ládàá rẹ nítorí pé sẹlẹ ń ṣe yẹn tí gbéni súnmọ́ lọ́hùn tí mú ni rí dáadáa gbàǹjọ gbẹndàlù kìyàmù àmọ́ pẹ̀lú májẹ̀mú pé èyí tẹ̀yìn ké tẹ̀ ń kà ń kò gbọ́dọ̀ paṣẹ tẹ gbà hmm. kò gbọ́dọ̀ pa lára hmm. so nítorí ẹ iṣẹ́ tí wọ́n gbà yín sí nìsín ẹkẹ mójútó kẹ kọjú ma hmm. tí bàbá ń sẹ bá ní iṣẹ́ wá iṣẹ́ ọwà o ti parí iṣẹ́ òòjọ́ rẹ o ti parí rẹ. ọ gbọdọ sí nǹkan míì rárá ọ lẹtọ àti kí alukurani bẹ tọba lọ kí tontipo ti fò tẹ́lẹ̀ ní di tiẹ̀ náà ṣùgbọ́n màá bọ sábẹ́ pé ọsẹ hmm. torí ẹ ká kí sara ń hmm. ni ó jẹ nǹkan tó ṣe pé kò ní ní kọ́nùkọ́họ̀ kankan tó wáá pé ìtọ́jà lọ́dọ̀ bàbá ń pé iṣẹ́ tí mo fọ́n pé kò ṣe lójúmọ́ kan sátìrí ṣe dáadáa àmọ́ ọ̀gbọ́dọ̀ kó ń bẹ̀ tó bá ti kó ń bẹ̀ kò sí wàhálà ń bẹ̀ ọba kẹ́l kuraani ń bẹ̀ kò sí wàhálà. wọ́n ní tí wọ́n bá máa ṣẹ́wó hmm. lọ́dọ̀ ìjọba lórílẹ̀ ibi táwọn wà ká pé wọ́n máa ṣẹ́ ní náírà kan àtọgbọ̀n kọ́bọ̀ wọ́n fi máa pààrọ̀ owó. so àwọn wá níbi kan tó ẹgbẹ́ tó lè báyàn ṣẹ́ ní náírà kan àtọgọ́ta kọ́bọ̀ hmm. ṣé táwọn bá pe àwọn èèyàn lọ síbi tí wọ́n ti ṣẹ́ tí ó pọ̀ èrè tó ní ti ń jẹ ṣé òun náà ló ní halal àbí èsè halal halal náà ni wọn àti èsè pé owó èlé ló ń fún wa hmm. owó ṣiṣẹ́ bó ti ṣe gbà nìyẹn nítorí pé ń bì kan ẹ̀rí nàìjíríà tiwa náà ní bíbá tó máa fẹ́ ṣẹ́wó ní black market ó ní iye tó máa ń bá dé hmm. tó máa fẹ́ ṣẹ́ ń báńkì ó ní iye tó máa ń bá jáde ẹ lè fi black market kẹ́ ẹ fi wé ti báńkì láéláé hmm. so èyí tó bá pé ọ lọ́lọ́sẹ́ ṣùgbọ́n kan wà rísíkì jù kan lọ hmm. rísíkì rẹ ni pé ní báńkì owó tí wọ́n fọn owó tó yanrantí ni hmm. ní báńkì ó sì wà lábẹ́ ààbò níwọ̀nba so àmọ́ ní ìta lọ́dọ̀ àwọn black market ó ṣeé ṣe kí wọ́n fọn ládàmàdì owó hmm. ó sì tún ṣeé ṣe ó jẹ́ pé tọ̀ ẹ̀mí èèyàn èèyàn fẹ́ fi wéwu díẹ̀ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ èlé tó wá gún rí ti black market sí ti báńkì wọn èpè lówó èlé سولابي وفيونا النبي صلى الله عليه وسلم سقوا فإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد tí àwọn nǹkan yìí tí wọ́n bá ti yàtọ̀ síra wọn owó wọn yàtọ̀ síra wọn náírà la fẹ́ fi ra dọ́là dọ́là la fẹ́ fi ra náírà pound sterling la fẹ́ fi ra náírà náírà la fẹ́ fi ra pound sterling euro la fẹ́ fi ra náírà náírà la fẹ́ fi ra euro anábìínà ìta bọ́ bá ṣe wò yín ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kọjá yẹ́dẹ́nbíyẹ̀d fún mi ìwọ náà gbà tó bá ti jẹ́ àtọwọ́dọ́wọ́ lẹ́ẹ̀kan náà kò sí rìbá ń bẹ̀ bá hmm. ẹlẹ́yìn ìjọba ṣojú. ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé àwọn fọ́nrán fídíò tí ó jẹ́ ti ètò yìí tí a ti ń ṣe láti ìgbà díẹ̀ sẹ́yìn ẹ rí ọ̀pọ̀lọpọ̀ dáńlódù ẹ sì tún máa rí wò ní ìkànnì YouTube ẹ máa fi ọlọ́dún níbi lò wá àbíkẹ́jì ẹ̀ tó máa ṣe bẹ́ẹ̀ kẹ́ máa subscribe síbẹ̀ gbogbo àti ọba tí ń délẹ̀ ní yàjóyàjó yóò sì máa yóò máa fi tó yín létí pé tó o tún ti ń délẹ̀ bákan náà bẹ́ẹ̀ ṣe ń wà ní ìkànnì ojú wo mi wọ Facebook ẹ máa share rẹ̀ bákan náà kẹ́ tún máa like ẹ̀ Allah yóò sì tún máa túbọ̀ sin ní kọ̀ọ̀kan wa ní ẹ̀san lóore lẹ́ẹ̀kan sí wá síta gbangba tí a pè ní hudan wabushọ yóò wáyé ní ọ̀la sátọ̀dé ní mọ́ṣáláṣí lápapọ̀ ìlú ògbómọ̀ṣọ́ ògbómọ̀ṣọ́ central mosque ní dédé agogo mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ àkòrí náà ní Islam àti àìmọ̀kan asheikh dr sharafdin gbadebo ọrọjí aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ìṣànú ajẹlógún ọ̀ṣọ́ àwọn náà ni wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ ká sọ fẹ́ni tí ò bá gbọ́ aláà yóò sì san wá ní ẹ̀sùn olóore ní orí rẹ̀ bákan náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí wá ẹnìkan tó gba ìbéèrè eléyìí tí wọ́n ṣe ní àsìkò díẹ̀ sẹ́yìn nípa ogún pínpín ẹni náà ti gbà láti ìlú Ṣakí wọ́n ní ká jẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀ yìí pé ẹ ti gbà ọlọ́run fi barọ́kà sí i ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kó bá fi san wọ́n lẹ́sùn lórí láyé bí àti ní ọjọ́ àgbéǹdẹ̀lì kíyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr shabdin gbadebo rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ìṣànú ajé lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèjì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọjọ́ kan sheikh jazakumullahu khairan kọ́lọ́n kó jẹ́ kárí yín pẹ́ látàrí dára kó sì bá fún yín ní husnul khatima ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina afa ismail abu zainab àti afa bashir jazakumullahu khairan ọ̀làdùnní belò lórúkọ mi títí ọjọ́ mẹ́jọ tààtún pàdé pọ̀ ní mọ̀ọ́dágbé fún ẹgbẹ́ sálámù aleykum wa rahmatulahi wa barakatuhu. المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي